عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجه لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فرما باتو سوان المسلمين الحمد لله أتون عليكم كرات غرفان النبي صلى الله عليه وسلم أن ترى مبانات بأمان جاك مبوا. الله بان سالكون كان نبي وبان سالكون لاري أتي أورا أتين صحابة jẹ́wà náà wà náà tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama a ń kíra wa ní kíta tó jọ́ rẹ̀ kan wípé a máa kíra wa nínú ọgbà àlìjánná ọlọ́run dákun nínú àwọn tọ́ọ̀sà tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam mọ́sà máwa náà máwa o àwọn òǹbí wa tí wọ́n ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tí wọ́n lórí la ilaha illallah muhammadu sallallahu ọlọ́run bá ní kẹ́ o ọlọ́run dákun bá ní kẹ́ o àwọn tó rí bẹ́ẹ̀ nú àwọn àna wọn bá ní kẹ́ wọn àwọn tó rí bẹ́ẹ̀ nú àwọn ọ̀rẹ́ wọn àwọn alájọdásẹ́pọ̀ wọn àwọn alájọsẹpọ̀ wọn ń jọ́nà lọ́hùn ọlọ́run bá ní kẹ́ wọn àwọn tó sẹ́kù nú àwọn òbí wa yìí tá à ń gbọ́dọ̀ fẹsẹ̀ kọ́ wọn ọlọ́run jọ jàre méje sú orí bẹ́ẹ̀ dàrú o wọlá dání kàṣe rẹ àwọn àfa wa pátá tí wọn ti bọ́ sálì kíámà ọlọ́run dá kùsìkú ìsinmi fún wa àwọn tó sẹ́kù náà làwọn tá à lẹ́yìn ọlọ́run jọ jàre má jẹ́ kẹ́ ẹ parẹ́ o ilé yín ilé ìmọ̀ ni ilé yín ilé ìmọ̀lẹ̀ ni má jẹ́ òdìlé òkun mo wá ń ṣe bẹ́ẹ̀ mo wá ń tọrọ àlékún orí ọlọ́run ọba subhanahu wa ta'ala fún bàbá wa àgbà ní ààyè tó jẹ́ pé ìrìn wọn ní òun náà mo rí wọn ṣùgbọ́n mo bá wọn sọ̀rọ̀ lórí fóònù mo wá ń sọ wípé ọlọ́njọ́ bàbá wa ìmáàmù nǹkan kan ti wà ní ọkọ̀ yín ẹ ń bá ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ò lè rí borí láíláí anábì sallallahu alaihi wasallam ọsọ tọ́dún wà nídìí ní sẹ́ífù lọ́ọ̀yì ìntọ́fà náà tó fi jẹ́ pé gbogbo ogun tó lọ bó ṣe rí ọpọ̀ tó ọ padà kú sórí ibùsùn náà ni fúnra rẹ̀ ní sọ nítorí tọ́rùn mẹ́rẹ̀ fẹ́ gbọ́ wípé mo lo ogun báyìí iye ọgbẹ́ báyìí mo gbà ń bẹ̀ mo lo ogun tó bá rí bẹ́ẹ̀ fàlànà ayùn jùbà náà gbogbo ojo láyé tí wọ́n bá ti ń pè tọ́lọ́rìn tí ń sẹ́yìn ẹ sọ fún pé tàn tọ́ lọ ń bá lọ kọ́lá kí wọ́n kú bẹ̀ òun náà lè sinmi o torí wípé oúnjẹ ó bèèrè lọ́wọ́ rẹ̀ aṣọ ó bèèrè lọ́wọ́ rẹ̀ bùkátà àtayé náà ní ẹnìkan ò lè gbójúgbójú kọ́ wá rí da ọlọ́run kan ta ló ń tàn níbo ní wọ́n ti bí níbo ló ti ń bọ̀ ọlọ́njẹ́ ọjà rẹ̀ tó jẹ́ kẹ́ ẹ máa jẹ ntẹ́ ǹjẹ́ yìí tó wá ń kun lọ lórí rẹ̀ ọlọ́mọ fi nílẹ̀ ìlẹ́ o mo wá ń fi tí náà sádùn àfọwọ́ àwọn bàbá mi tí mo bá ń kalẹ̀ tẹ́ ẹ jẹ́ bàbá wa tẹ́ ẹ jẹ́ àfa àfọ wa tó bá dẹrù máa fa lọ tapo tí ó lòjútù mọ́ iṣẹ́ ọdẹ ni a máa fi lọ wọn àwọn alábòsí mi o wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ ni o nígbà àwọn èèyàn kan bá wá ní ó ṣe wá lè jẹ́ pé sí ọdẹ lẹ́yìn máa fi lọ bàbá wọn àwọn ọmọ táwọn ń ṣe a ìbílẹ̀ gbogbo orúsùn tẹ́lẹ̀ wọ́n mọ̀ mọ́tútó lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n sì mọ̀ yẹnẹ́bílà lẹ́gbẹ̀ẹ́ kejì ọlọ́njẹ́ ọjàre àdánwò orú bẹ́ẹ̀ méjì ọba yìí o ọlọ́njẹ́ ọjàre àdánwò orú bẹ́ẹ̀ gbogbo ẹni tó sàmì náà wípé àdánwò káwọn bàbá owó ọdọọdẹ ò bá wọn apára sí àbúrò ní báyìí náà ajọ ń bu omi lọ sí àlìkì ni ọlọ́run àjọ fi apẹ̀rẹ̀ lọ pàdé ọlọ́run ọba ibi pa wa wájú ọlọ́run ọba ọlọ́run jọjá rẹ̀ jẹ́ abá ń bẹ̀ wọ́n ládàá kọ́ ọwọ́ láǹkan kan ọlọ́nkan ni wípé o ṣe nǹkan rí kẹ́nìkan ó bí ọ pé ṣe bá ti ní ọmọ ṣe ò ní ọ̀wà lẹ́n tí ó mọ kú èrì rẹ̀ ọlọ́run ti gbàdúrà bí ba ṣe ń fẹ́ lọ ọlọ́njọ́ gbogbo ojú tó jókòó yìí mọ́jì àrínà rẹ̀ ká tó rẹ́lì jẹ́nà jọba ìkíámà ìta ń torí ẹ̀ sáré kí ó náà ní ká lè rí ìyọnú rẹ̀ fi bá wà lò láyé fi bá wà lò gbangba ìkíámà dápọ̀ ọlọ́run ọba wọlá dání kan sí rẹ̀ bákan náà gbogbo tí wọ́n wájú àbá wa níjókòó yìí èsì àfa tó jẹ́ pé ọmọ bàbá náà lájọ jẹ́ ọlọ́njẹ́ ọjàre ẹni tí ń ṣiṣẹ́ ìjọba nínú wa tí wọ́n bá ṣáájú àwọn òní ọkọ̀ ọba àdó ọba ẹ́mbásì dá ìjọba mà yọ́ mọ̀ pé tí ìjọba ní tó kéré tó fẹ́ ti jà kò sí ṣebí tí wọ́n bá ní wọ́n lọ pààyàn pẹ́ẹ́nì náà ni wọ́n èkọ́ sẹ́yìn wá kéré nu tíjọba ní gbogbo tíjọba ní pátá gbogbo ẹni tẹ́yìn sí ìjọba kò ní sáyé lẹ́sẹ̀ kò bi'idhnillahi ta'ala in tẹ́ ní ká sọ̀rọ̀ ń parẹ̀ kí àwọn tí wọ́n mú mú iná tí a mú tọ́pìkì tẹ́ ní ká sọ̀rọ̀ ń parẹ̀ wípé wọ́n láà pé ìwọ náà lọ lọ́n gbogbo ẹ̀yin ìyá wa tọ́lọ ń sẹ́kù ikufu má sẹ́yìn kú fún bánújẹ́ àdánwò ti dé téèyàn máa kó wọ́n bò ń tọrọ ọkú ọba yi oúnjẹ ọmọ náà lẹ ti ń jẹun ọlọ́mọdé ó padà kúrò lẹ́nu yín wọ́n rẹ gbogbo ibi tó rẹ yín wà májèé máa gbùrù wọn wọ́n rẹ ti dé ìtẹ́ni asọ̀rọ̀ ń padà ní ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn bàbá ìmáàmù ti ní ká sọ́nsẹ̀jú díẹ̀ iná afọ́nì ìdọ́ta sí mi pẹ̀lú màmá wa tí wọ́n lọ mú ọdọ̀ ọlọ́mà ni gbàbọ́ wọn o ni gbàbọ́ wọn o dákun jáwa náà tán sórí dáadáa o wọ́ládà ní kàn sí rẹ̀ gbogbo pàtàbà kó mẹ́ ìsinmi ni ọjọ́ jásí fún wa o náà arúgbọ́dọ̀ ọlọ́wọ́n ọba èmàtẹ́mì rí tí mo fi mọ̀ wípé ọlọ́run ti gbà fún ànàbí pọ̀rọ́ta ó náà ni bí wọ́n ṣe fúnlẹ̀ máa fúnlẹ̀ máa fúnlẹ̀ máa pẹ̀lẹ̀ sí tó ń ti bẹ́ẹ̀ náà a sì jùpá afẹ́ wà lìjẹ́ náà jùlẹ̀ rọmọdọ́ náà ló tún dé yìí ó tún wá dàbí ẹni wípé kò sí ẹlẹ́sìn kankan nàìjíríà ju mùsùlùmí lọ ọlọ́run àdúpẹ́ o ọlọ́run àdúpẹ́ o ọlọ́run àdúpẹ́ o kí ló fà á tí wọ́n fi ní ká sọ̀rọ̀ nípa irú nǹkan báyìí ó náà ní ti ń bẹ wa lénìí tá ń rí lóríṣiríṣi tó jẹ́ pé ọkàn ọba lè máa kọ́dà níbi sallallahu alaihi wasallam nínú àwọn àpẹẹrẹ táyì mọ̀ pé títan ayé láti wáyé ó ní à ń tẹ̀lé dalẹ̀ amatu rabbataha ọ̀nà táwọn bàbá tó gbà fi tíwádì ìfì fún wa ó lé mẹ́jọ ṣùgbọ́n kan bẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ jù ó náà ní pé tó bá ti dẹ̀yìn ìgbà à ń tẹ̀lé dalẹ̀ amatu rabbataha gbogbo bímọbímọ ọ̀gá wọn wọn máa bí ọmọ ọmọ sọ fún mọ̀mọ́ rẹ̀ pé tẹ́ ti bá ń pọnmi ní lọ skul ṣáàgbẹ́nu ẹ̀sọ́ òkú sẹjọ́ ọmọ bọ̀ ọpọ́n

fún lọ́wọ́ ọlọ́run wíbáyìí ànàbí wíbáyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn àgbàlagbà rí o wọ́n ní omi látẹ̀ ká tó tẹ̀yàn rìn amúkùn ẹrù ẹwọ́ kí ló wí ó bákan náà ibi ti ń dé nínú kò sí ibi tó ti sọ̀rọ̀ ọmọ àfikọ́ pè ní hibà tí wọ́n bá sì pe nǹkan ní gbogbo ẹni tó bá wípé ẹni rẹ ni tí wọ́n bá bùn kódà kò kéré ọgbọ́dọ̀ bàbára fún ọ lówó kà lójú ẹni tó fún ọ kò pè lóòwì ni àbọ gbà sí ẹ rí alábùkù yóò fi hàn pé alábùkù ló na ọ̀pọ̀ lójú ọmọ tó kà. owó tó ọ̀pọ̀ bí ẹni sí ẹ̀rẹ̀ ó wá kọ́ ẹni sọ̀rọ̀ mẹ́rin lọ́wọ́ ẹjẹ́ ọbẹ̀ wẹ̀jí mẹ́mẹ́ ni ayé tá ń gbé ní ìsìn nìyẹn bóò ní nǹkan ṣe dàbá yìí bí a ń lọ nìyẹn a fẹ́ torí ọmọ èkéèṣe sóǹgá gbọ́ orí àtúnṣe ẹn tí ó torí ọmọ èkéèṣe tọ́jáwò ń bí rẹ̀ bóò làwọn náà ṣe rí láyé lẹ́ni gbogbo ń tá àgbọ̀ tẹ́lẹ̀ olókùn tá ń gbọ́ nìsìn tí wọ́n bá ní kò sí bọ́mí kí ó sì ní aṣọ náà kò sí bọ́mí kí ó sì lásọ lásọ tí ó ní èkìsà bí àgbà wà lé ọ̀rọ̀ dáadáa lọ̀rọ̀ náà ọmọ kí ò lè lásọ lásọ kó lè kìsà bí àgbà wà lé ọ̀rọ̀ gidi ni àwọn ọmọ sí ìbọ́ bẹ̀ wípé àwọn ọgbà wọ́n ní àgbàlagbà náà lẹ́kìsá tó wèrè ṣe tí wọ́n sọ fúnnu àwọn àgbàlagbà ní tó rí bẹ́ẹ̀ in tó wá ju tó rò lọ àwọ̀ àfi bọ́kọlọ rẹ lò ọ̀dà ọmọ kí ò lè ní aṣọ lásọ kọ́ lálò pàtì bí àgbà ṣébà wọ́n sọ fún wọn lánàá wípé bókété bá ni máa mú àwa ń sọ fáwọn àgbàlagbà padà lónìí fà tó èrí bẹ́ẹ̀ àwambọ̀. Allah subhanahu wa ta'ala al-Qur'ani sọ fún wípé ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara mọ́ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹjọ ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín dáadáa níbi iná mi ẹ̀ṣọ́ ti ìyàwó níbi iná mi ẹ̀ṣọ́ ti tọmọ níbi iná yín níbi iná mi ọlọ́run ọba ẹ̀ṣọ́ ti gbogbo ẹbí yín níbi iná mi ọlọ́run ọba bóòlà àṣẹ ní wọnú ọlọ́run ọlọ́run là bọ́wà lọ́rùn ó dé ní ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu wa ta'ala rán ànábì kan sí wa àwa mùsùlùmí ànábì ó jíṣẹ́ débi pé a ní excuse ìwájú ọlọ́run níjọba ìkìyàmà kò sinmi láti bí ìsíbẹ̀ títítítítí tẹ jáde láyé nǹkan àkọ́kọ́ tí ànábì sallallahu alaihi wasallam tọ́pà kíyèsí wá sí a nílé fẹ̀ lójú a mà sáré nítorí àsìkò nǹkan àkọ́kọ́ ànábì ti wá bá a ṣe ní bíbìkúbì lọ́mọ ṣáájú ká tó bí ọmọ kí ló ń sọ ọlọ́run ọba sọ ó ní gbogbo ẹ̀ ń bá fẹ́ẹ́ fẹ́ obìnrin tún ká olùmọ́ra alẹ́ arúgbà àníbí ni àlè torí nǹkan mẹ́rin a máa ń torí ẹ̀fẹ́ obìnrin torí à ń sọ àtúntún sọ gbogbo nǹkan lè máa ṣe nítorí ọlọ́run nìkan fún ọlọ́run ló ní ẹsẹ̀ kan torí mi ẹ tún wá ṣe nítorí nǹkan míì kò tẹ́yìn lọ́rùn ọlọ́run ní fáńkìfù máa tọ́ balakùn mí nìsa tẹ́ẹ̀bà lóbìn obìnrin tí ó bá ní nǹkan tọ́ balẹ̀ nílànà àwọn àgbàjì àkọ́ kí ni nǹkan mi ó wù mí àìfẹ́ obìnrin pí ètì mẹ́mi lọ́rùn àìfẹ́ obìnrin kọjẹ́ pé ìjọ tó wọlé rẹ̀ ló sùn sẹ́sẹ̀ rojú rẹ̀ kí wọ́n ní ìmánì ní wọ́n bí ṣe máa lọ́lé wọn wọ́n kọ̀yìn síra wọn ni ṣe ẹ̀rọ gbà rẹ̀ lónìí ah, àwọn ní ìṣẹ́wá ní gbà rẹ̀ bọ́ àwọn ohun náà wọn kọ́ni alhamdulillah gangan wọn ò ríra wọn rí ìjọ wa gbé wọn lé lọ́sẹ̀ ọgbẹ́ ah alhamdulillah ọ̀kan náà mà yá iru ìmáni olè lẹ́yìn eléyìn agbọ̀nìyàn kìí ṣe ìmáni ọlọ́ni fáǹkì máa tọ́ mínà nìsà in tó bá wù inú obìnrin ẹ̀fẹ́ bẹ́ẹ̀ obìnrin náà wọ́n è tí ọkùnrin máyàn lọ́rùn a jẹ́ pé ìyá rẹ̀ bàbá rẹ̀ o ní sí àkọ́kọ́ tá fẹ́ wálẹ̀ ó ti ẹ̀yẹ kéèyàn ní rọ́yọ̀rọ̀ ó náà ni owú ọmọ mi ìnìjẹ́ ìyá abú ọba bì ọmọ mi ìnìjẹ́ ọjọ́ bàbá abú wọn

àwọn èèyàn tí ó jẹ onírere tí ó ẹyọ bẹ̀ yìí wọn ò sì yọ náà kúrò ní ọbẹ̀ wọn tún kóná ma tọ́ka àwọn èèyàn balẹ̀ pé àà a lè jẹ́ kí ọ̀sọ̀ bẹ́ẹ̀ nú apẹ̀rin ó tó máa kóná ma ọbẹ̀ sì ti tán lórí ibi gbàgbà sọ́n ti fi yọ sí wọn dẹ̀dà ẹ̀jẹ̀ àti ẹ̀sì ẹ̀ka wò nǹkan bọ́ bẹ́ẹ̀ ibi iyọ̀ ní ẹ ti tọ́ ti ẹ wò ọbẹ̀ ti fà bọ́ọ̀lù sẹ́ máa kí dùn wọn ni ẹ̀jẹ̀ àtẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ tí lóòrùn náà ẹ̀ká tó mọ̀ fún máa kí dùn ọmọ wa dọ̀bẹ̀ ti tán orí ìtọ̀wò ṣáájú kan tí ó yàbọ̀ tó tó dé òtíyé òtíyé bàbá ìmáàmù bẹ́ ń bí èmi ọ̀gbọ́n yorùbá Ìkòròdú ti bàdé mọ́gbọ́ o mo pẹ́ kí wọ́n mọ bá ń túnṣe tí bá ti tọ́jú ọ̀bá ti kíyà ààbẹ̀ fúnpọ̀ lọ. jẹ̀mọ́ bó ṣe wá wà ní líkì ló wà ní gbàǹjà bó ṣe máa ń mo. bó ṣe wà ní líkì ló wà ní gbàǹjà. tẹ́ ọ bá rẹ̀ ń tí bá ń ta star kíkì and star èmi ọmọ túnmọ̀ yorùbá tí bá ń ta kí ni o wà lé àwọn ọ̀dọ́ lẹ́bàá lọ́dọ̀ rẹ̀ wọ́n ti jọ ilé òdìbò òdì in tó kù tí wọ́n máa ṣe ìjẹ́ èèyàn wọ́n ti lò nílò tí ò nítumà ibi wàhálà wárè sọ wà dáa ẹni tá a máa bẹ̀ ọwọ́ adẹ tí ń bẹ̀yàn ọ̀kan gba oyún lọ́nà òdì wọ́n wá pàpàpàpà èyí tí ń sàpàdà rí mú kẹ́yìn ó ní ohun ah, ọ̀fẹ́ gbá because mẹ́sàn-án làwọn o wọ́n ní wọ́n sá tù wọ́n bá wọ́n tún wọ́n bá wọ́n bàbá rẹ̀ náà bẹ̀ pé tó wá gbọ́ ọ̀rìn kèrè pé òun ò ṣe ń bẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n mẹ́sàn sálà wọn òun ò lè jiyàn wọ́n sá tì má lọ́rùn tí wọ́n kọ́ra kò burú òun ọgbà tó bá ti lè fi bí ọkùnrin wọ́n sá ṣe lókù o bí àwọn bá ti wá gásù bá tàn bàbá ìfọ́n mọ́sáàtì bàbá ní ojú òní tí yẹn gbogbo ọmọ wa ni mo fẹ́ kí ẹ bá ní ṣàdúrà kan tí wọ́n lóyún nú ọlọ́run sáàjì èwo bíi táǹfẹ́ kọ̀ọ̀sáyì àwọn ará mọ́sálásí pé ewu ni ewa sọmọ bí ọ̀kà sáàjì ọkùnrin yóò jò bí ìyàgbúrà tó wà nínú fífi ọlọ́run ọlọ́run sáàjì bí ní ọkùnrin wọn wèé ní kankan ó di ilé àtọ́ ẹ̀kún wá bẹ̀bẹ̀ àní wá ń ṣe ni o ní wá ń bẹ̀ ní àdúpẹ́ o bẹ́ẹ̀ ṣe wí náà ni o ní máa ń sì lọ́ba gbà ọmọ yóò sì gbé lọ́ba ó láti dìlé ìyá àti ilé bàbá méjèèjì ó gbá wá kò ni èèmọ̀ àwọn ń bọ̀ tá a bá ti kú òròrí ibi tẹ́sọ̀ sáà ń fi á sí nǹkan mìíràn ọmọ ṣẹlẹ̀ àwọn tó yẹ ká máa bẹ̀ àwọn adẹ̀ tí ń ṣe kí ni o ti ń bẹ ni kò sí à ń fẹ́ ni ní ní ṣùlọ́kàmà àfikún ti di pé nǹkan ti bàjẹ́ jìnnà ìyẹn wá di nǹkan wàhálà àkọ́kọ́ tá a bẹ́ẹ̀ bọ́m̀bì eléyìí kí ni tó kù ẹni tó kù ó náà ni wípé a fẹ́ obìnrin ní ṣùlọ́kà àdúà ọ̀dà pípọ̀ kí ọkùnrin àtobìnrin wọ́n yẹn náà fi làrákà méjì ṣáájú kí wọ́n tó súnmọ́ra wọn ó sì dá kọkùnrin ọgbọ́ léyàwó rẹ̀ wájú ọmọ sọ pé allahumma inni as'aluka khayraha wa khayra ma jabaltaha alay wa bika àwọn àfáà wá ní èèyàn máa wí sókè tó bá jẹ́ pé ìyàwó èèyàn òkè ó ṣùgbọ́n tó náà bá mọ kéwú káwì jẹ́jẹ́ ni o kí n gbogbo oore tó ọdá ọmọbìnrin mọ̀ ń bí ọkọ̀ ọjọ́pọ̀ ní kó fi mí ṣe kòǹgẹ́ lára rẹ̀ aburú tó ẹkùn ọba dáma ọlọ́run sọmi sọ burú ẹnìkan ma wá fetí yàn gbọ́yùn kọ̀ wà ní ma wò náà nú ara rẹ̀ náà pé àà sẹ́yìn náà lábúrú tí náà ìdẹ́n àáwì jẹ́ẹ́jẹ́ tí àwọ wa bá makẹ́ àáwì ókè sallallahu alaihi wasallam ọkọ wa ládùúgbò àtàmà ṣe ẹ wo تابع سملة توا جاء هذا من حديث الذي أخذه البخاري في صحيح من حديث أبلا بن عباس رضي الله تعالى عنه وأرضاهما أبلا عباس يعني النبي يقول لكم جوكا هو أنا لو أنا أهدكم هنا أراد أن يقرأ أهله kápẹ́ nìkan kẹ́yìn gbà tó fẹ́ súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ ọba gbọ́dọ̀ tí mo fẹ́ sọ yìí tó lọ ń bá kádàrá tí ń ṣe ìkó di ọmọ lámìyàbúrò ọ̀hún ṣe ìtọ́nu kíná nìkan náà allahumma bismillah allahumma jannibna shaitan ọlọ́run gbé jù dìnà sí wa lásìkò yìí wa jannibi shaitana ma razaqtana jésù ò dìnà sí tó ṣe fún wa níbi nǹkan ìtọ́ ọba sọ nǹkan kí lọ́fà tí rí bẹ́ jẹ́ àfi sọ̀hí ìdàmà muslim arúnsà sọ wípé ẹmọ́ wo ṣaitan iná ṣaitan la yahdur ahadakum fi ṣáni ìkúlì kó sí gbogbo tẹ́ẹ̀sẹ̀ tẹ́sù òní wá ẹ̀yìn sí wáàsì yọ́ wà àfá nǹkan mọ̀kí yọ́ wà ẹ̀yìn jẹ́ lọ yọ́ wà ìyàwó bọ́kọ̀ rẹ̀ sọ̀rọ̀ yọ́ wà ọkọ̀ ń pàmọ̀ lọ́yàwó rẹ̀ yọ́ wà ọ̀gá ń bọ́mọ̀sẹ́ sọ̀rọ̀ yọ́ wà ẹ̀ ń dání lọ yọ́ wà ẹ̀ ń gbẹ̀sẹ̀ lọ ó mi pé àásùmọ́ ní náà èso ọ̀wà bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ ń sọnù sọ́tùlì sọ́rọ̀ wípé ọlọ́run ní kí ni tó ń fẹ́ ó ní ṣebó ti jóhùn odò lórí ibú báyìí ọtẹ̀ lọ́rùn bọ́ fẹ́ kó o dé máa dá sí bí wọ́n sì máa bímọ wàṣàríkìhún fil amwali wal auladi wa idihum gbogbo ẹni tí ó bá ti wígbó lóyìn èsù náà ní ti ẹ̀tọ́ náà kàn sómi wọn tó bá ń púpọ̀ ìpín èsù ọwọ́ àmì ọmọ tí wọ́n fẹ́ bí un jàmáà ẹ wá sọ fún mi ẹn tó ti yó láyò bóódì níjọ́ tí ó sùn rọ ọmọ ó ń gọ̀ ọ̀dára rẹ̀ mà níjọ́ náà lọ́n só ni ó wìrú gbóló yìí gbóló yìí gan ẹni tó jẹ́ pẹ́ ni ọlọ́run ni rabaraba tó fẹ́ ṣe tó bá mú ń jọ mi kàárín ah, ti gẹ̀fẹ́ ẹlẹ́ àṣẹ wí ti sá torí ìwà lẹ́rìn tí tèmi ah èmi náà ń gbà ṣe tẹ́lẹ̀ náà tó rántí o ká tó wá pé náà ọlọ́run jọ wọ́n lọ́dà ní ó ń larí wípé kò sí àdúà tó ní bá ṣe pẹ̀lú kéèyàn mọ́sùnbóbẹ̀ kò sí àdúà bú ni bọ́nà bá pin máa yàn ara téèyàn fi ibẹ̀ lọ́n lọ́wà ọlọ́njọ́ ẹrù rẹ̀ ti bẹ̀lábẹ̀ mi mo ń dùnú lóòrèkóòrè bí abùkátà yìí wà lẹ́ò tó wà ní tíyàn fi máa súnmọ́ lọ anábì sọ́sán sọ pé wà fi ìbúdí àdíkùn sọ́dakọ̀ níbi pẹ́ ń sun ìbẹ́ǹsẹ̀ ni a sùn ọmọ wa jáde ńbẹ ọmọ tí ó jáde ńbẹ yìí ọládéhùn tá ń ṣe fọ́nà ọlọ́run ni nígbà tí máa kọ́kọ́ dá oyún àkọ́kọ́ sínú ìyàyín àwa ádámà àti ìyàwó papọ̀ ọlọ́run sí àmì sí fàlámà tàgọ̀ ṣáá nígbà tí ádámà súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ tọ́lọ ní kóyún ó dé hamalat hamlan khafifa ìjọ tí ìyàwó ọ̀pọ̀ lóyún olóyún tí ọmọ pọ̀ lóyún fàmọ́rọ́tì bí oṣù kìíní lọ fàmọ́rọ́tì bí oṣù kejì lọ fàmọ́rọ́tì bí oṣù kẹta fàmọ́rọ́tì bí oṣù kẹrin fàmọ́rọ́tì bí oṣù kẹfà oṣù kẹfà níbo ni wípé ọmọ yíra padà tí múmú ọmọ ti ń ṣẹlẹ̀ síyàwó àwa falama atkolat nígbà tó yí ìwádìí tó jẹ́ pé òun gan fún rẹ̀ ó ti ń dẹ́rù bẹntóni ọkọ mi àmọ́mọ́ ti ń bẹnú mi àbóòrí mi ṣe ń ṣe rúgbúrúgbù yìí kí la fẹ́ ṣe báyìí ẹ̀rù ń bà wọ́n àwọn apákàpá ní eh, ṣẹ̀tọ́ wà bá wọn ó fi gala hàn wọn in ti mẹ́nu ẹ̀nu ìgbìn ó tó wá fẹ́rin hàn wọn alákúnlé wọn ọ̀rẹ́ nítorí ń sáájú wọn rí ẹ̀rù bá wọn in ti àṣọ wípé la'in àtẹ́ìtàná na ọlọ́run bàkì tá a bẹ́ẹ̀ bí ọmọ yìí tó lójú méjì tó létí méjì tó jọ wá adama si adama lodo dúpẹ́ lọ́dọ̀ ṣùgbọ́n àmà níbi adama falamma àtàwò ma sọ́ọ̀lẹ̀ ha ìgbà ọlọ́run fáwọn tí wọ́n tó rí bí wọ́n ṣe rí jẹ́ aláàlàwò ṣùrọ̀káà fi ma àtàwò ma wà láẹ̀bọ ní a fi pàdé ọlọ́run ọba in tó ẹ̀wọ́n fi dúpẹ́ pọ̀ ní a fi dúpẹ́ in tí ń sọ ní wípé ọmọ yìí kó lè gbogbo ilẹ̀ bá ti gbá wọn ò kó nítorí ọlọ́run tó fún alọ́mọ yìí o lè lọ lífù àtẹnitẹni ó tún lè bísì kọ́ mara ráyé ìtàwọn arábàdàn báyìí kọ́ bísì pẹ̀lú àwọn arákòrò jù ní ìsìn ó ti fàlẹ́ alọ́ àwọn alágbọ́dọ̀ bísì pẹ̀lú nǹkan wa kálà ọlọ́run ọba ọba ni jẹ́mọ́ ẹwà ìmọye nǹkan tá ń ṣe nílẹ̀ Yorùbá tí ọjọ́ àkọ́kọ́ kálẹ̀ mọ títóbi ọlọ́run ààyè tó mi ti kò yẹ kó mi kẹ̀kọ́ dúó ń bẹ̀ wà lẹ́ọ̀lọ́n dorí ẹ̀kọ́dọ̀ ni nígbọ́nà wà dorí ẹ̀kọ́dọ̀ tán ọ wá fi agbára inqibad ó fi ibẹ̀ agbára bí magnẹ́tì tó lè gbá nǹkan mú ẹni ń gba omi ọkùnrin mú omi náà ní bẹ́ẹ̀bẹ́ títí tí fa ọlọ́run pé ó ti ń jì padà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ọdẹ jẹ kìkì ó kúrẹ̀ jẹ kìkì ó di bá sí ẹran díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run da ẹran egun nínú egun bẹ̀rẹ̀ ń yíra padà jẹ máa ta abámúlé tó ń ṣe búrẹ́dì tí ń ṣe búrẹ́dì nìkan

ọlọ́run yóò jú láyé ojú yíyọ mú láyé mú yíyọ tí láyé tí àwà agbọ́rí ládùúgbò òbí kan wípé àdúgbò dáàbù lóhun afẹ́fẹ́ sàfẹ́ ni gbogbo pàpà kí lọ wà dí ẹmọ̀ gbà wà ẹ̀rùsí àbúgbò àbáyé fẹ́ parí náà ẹnìkan wá sáré dàdà ní bàbá mọ́sálásí sàrẹ́ ikún gbogbo jẹmọ́ ẹ̀sá farabalẹ̀ o àdúrà ní a máa ṣe afá Sulaiman afá Sulaiman òní ìlọ́lọ́ ń fẹ́ fi ojú sí ọmọ rẹ̀ tí ń bẹ ń kún ìyàwó rẹ̀ ìlọ́fà tó gbọ́ àdúgbò fi ń dàrú yìí o ẹ̀yin náà sáàpẹ̀ fún mẹ́rìnbí afẹ́sí bẹ́rì tiẹ̀ náà wàhálà náà máa ń ṣẹlẹ̀ pẹ̀lú tiẹ̀ náà ẹ ni o ìjọ ṣẹlẹ̀ rí bóyá afẹ́fẹ́ òjò gan ní fi subhanahu wa ta'ala ọlọ́run wá fún ọlọ́mọ ìtàn kí lójú sí wa lórí rẹ̀ ojúṣe àkọ́kọ́ òun náà ni pé tó bá dijọ́ keje ká fárí ọmọ yìí ká sọmọ ìlú kan tó dáa kọ́dà lórí bẹ́ẹ̀ náà ká sì pẹran súnà ọmọ jẹ̀mọ́ èèyàn mélòó ní í ṣe àwọn ọ̀kan náà àwọn èèyàn wọn náà lọ bí súnà ọmọ kan nígbà wo gbé ọmọ bóde sáwọn àfà wọn kúkú ṣerun fún ṣùgbọ́n pọ́ǹkì ni à ń bá lórí ọmọ tuntun ìgbélé àwọn àfà lọ orin o jẹmọ́ ẹ wo òwe tí ìyá àti bàbá ń pa fọ́mọ wípé awọ́ ọ̀fí ọya nkẹ́kẹ́jẹ́ alábàárù lọ òṣùkà sí ní lórí rẹ̀ bákanáà jẹmọ́ kí ló dé tẹ́ ẹ máa ń bá wọn àfá lọ́kìtì pa lórí ọ̀rọ̀ ọkọ̀ ẹ lọ ṣèwádìí ah, ẹnìkan lẹ́kọ̀ọ́ ó níbọ̀ èérí àkẹlẹ́kò náà ní kèsé kò rò dúná alhamdulillah pásá sọmọ rẹ̀ ní sẹ́fì náà àwọn àfáà ní kí ni túnmọ̀ tó ọ̀fẹ́ sọmọ yìí ó ní mo sá gbọ̀gbọ́ ọkọ̀ ìmọ̀ àrípò dùn lẹ́nu sọ ọmọtúnmọ̀ rẹ̀ ọmọtúnmọ̀ o oníkùnà wà sí wọn ní àfárẹ̀ balẹ̀ so orí kẹ̀kẹ́ náà lágbà ọ̀chẹ́njì fáàfù náà láàyè sí káàfù sẹ̀fí náà ni wọ́n sọ kọmọ wájẹ́sẹ̀ kí náà orí kí ni túnmọ̀ yàn wọ́n ókọ tó dá láàsọ ma kí ló fàtà fi ma ókọ ma ń ròyàn jẹ́ àfisúnà dàm Tirmidhi anúsàsílámù wọ́n jókòó jọ kan wọ́n bùkátà kí wọ́n fi nǹkan panu ẹnìkan wá mẹ́rin kan wá ó nírí ànábì ìyìn lè bú ilẹ̀rìn ṣùgbọ́n mo bú ń kẹ fún wàrà rẹ̀ kẹ fi panu ẹnìkan bẹ̀rẹ̀ nínú sàhábà ọfẹ́ lọ ogun ah, ànábì mọ́fún kásì àmú wàrà tán ọmọ danú mọ́fún ogun ní ẹ̀sọ́ ní ọmọ ìfẹ́sílẹ̀ ẹnìkan sáré bóòrè ọ̀nà àmìsọ̀sára èmi sì bà ní kí n fún àbí ìkìlọ̀ pàtí onímúrù ìkorò àrárá àfi wọ́n fílẹ̀ kò lè lọ́lọ́ fún ẹnì kẹta wá dìde àbí ìkìlọ̀ pàtí oní sáàlù ẹ̀rọ pẹ̀sẹ̀ ìrọ̀rùn àbí ìwọ̀n ni ọba ní fún tó kọ ọba máa nítumà wà lẹ́ọ̀kọ́ máa sì ìwẹ̀ tí tẹ́ ẹ lórí àdúgbò wà láì ẹni tọ̀fẹ́ tọ́pọ̀ náà ní kẹnu bọbú ìjẹ ibú ibú ibú pọ̀ jẹ nìkan lọ kọ́ kẹnu bọbú kọ́ níbú lọ́wọ́ máa jẹ ìjẹ kí ni o ṣe ẹ̀mọ̀ pé ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní kòròdú náà nù náà bóyá lówó pọ̀ ní kòròdú ìjẹ kí ni o tí wọ́n bá sì pè èèyàn ní Ìbàdàn yóò gbọ̀n bóódì yóò sì máa yóò pẹ́sàn ẹ̀bá ọ̀dàn bíi máa lọ wájú lú ẹ̀yìn àti àwọn yóò ó kálukú ti ẹ̀ oró ó kọ́ ní kí o ẹ ń bá wá gbà kókó nítumà kọ́ sọ́ra rẹ̀ ṣe ìtàn kọ́ wá máa worúwà tí ó tọwọ́ ọgbóde jẹmáà ẹ ẹmọ tí ó pè lóògùn ọba ìmọ̀mùrìn years igbó wáyé ọmọ tí kọ jáde lọ rí àfi kọ́ mẹ́jẹ̀ láre èèyàn bọ̀ ọmọ líle nù orúkọ tó ń jẹ́ láyé ti ẹnu ó kọ́ rẹ̀ kásọmọ wa ìjẹ́ asọmọ ló kọ́ rẹ̀ ọmọ wa bákan náà kankan sà wa mùsùlùmí ẹjọ́ ló máa báwọn àfọ àkírò tà ń lagídó dọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wọn bí tí a ń bá gbéwèé ní sẹ́pẹ́ afá kí ló kọ́ ti ó ní dùlkifil tí wọ́n ní kí ní ìtumọ̀ rẹ̀ ní ẹ́sà ah, sọ̀wọ́bẹ̀ náà ni sísà kí ló kọ́ ti yóò ní rọ̀ṣídà kí ìtumọ̀ rẹ̀ ẹ̀yìn sẹ́ẹ̀dọ̀ ṣídà sọ ah, ní ìtumọ̀ kan ní kó lè yóò sì máa jókòó tí ó lè ní ìtumọ̀ a ìbéèrè ìtumọ̀ orúkọ wa ó sì pàtàkì tí èsì kéke ọ̀pọ̀lọpọ̀ orúkọ olókù pọ̀ káàtó tó bùkátà irú eléyìí náà dáadáa sì bá àdúgbò sára máa ń jẹ́ ìjì ọkọ̀ kọ́nà kéèyàn ti dàgbà ṣùgbọ́n èyí pẹran súnnà mi bákan náà wọ́n ní ká súnnà fọ́mọ tá bá pẹran súnnà ọmọ ọmọ ò ní dàgbà bá ọmọ tí wọ́n pẹ̀rẹ̀ súnú wọ́n ṣe dàgbà ó lè rán létí tòótọ́ yóò máa gbọ́ràn ṣùgbọ́n ó lè máa jẹ́yìn ìṣẹ́jú mẹ́ta tí wọ́n ti bá sọ̀rọ̀ tán ni ó sẹ̀ píkì padà yóò dalí gbárí wọ́n ní ẹ má rọ́ṣẹ́ ọ̀yọ́ fèsì ẹ̀ ní sòrò nẹ́tọ̀ọ̀kì wọ́n wà padà ìmí ìsì ń bẹ yóò ràn lá làkà yóò wọ̀ bẹ́ẹ̀ ah, ẹ̀nà pépà sí yóò kọ èsì fún yín padà ìmọ̀ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo mọ́sán ọba pẹ̀lú súnà rẹ̀ ìran wà nú sẹ̀mí rẹ̀ nítorí pé ànábì sọ wípé gbogbo nkálukú wọ́n fẹ́ràn súnà dógò sí alọ́rùn ni a dùpẹ́ fọ́lọ̀ ní ìdógò ni ìlọ́pọ̀ tó jẹ́ pé téèyàn bá padà bá rọ̀bá tí ọ̀bà tàn èèyàn lẹ́tọ̀ọ́ àti pẹran súnà ara rẹ̀ fún rẹ̀ ó ti lé 60 years mọ̀má gbà pọ̀lọpọ̀ta wá ní à ìmọ̀ lọ́nà níbi ń gbàtà bí súnà ìmọ̀ nù ìgbà lágbàrá gbà náà pẹran súnà ní ah, bá ṣèwádìí àtàtúkù náà rẹ̀ bàbá rẹ̀ bó ṣe rí nù tó yẹ sí lọ́lọ́ kéèyàn lọ pa nǹkan ara rẹ̀ sí ni o fúnra rẹ̀. lẹ́yìn náà ọmọ tí wá fẹ́ máa dàgbà nínú ilé kùrà nílà máa jọ mọ́ ọgbọ́ sáwà máa ń tẹ́ ọmọ wá ń gbọ́ nìsí naam orin ìjó oríṣiríṣi àwọn nǹkan tí ò ní tòótọ́ pé ìmọ̀ ń paṣẹ ìtọ́ wọlé ìlájọ mọ́ máa gbọ́ ni nígbò wá ní iṣẹ́ tó tóbi hadithi amur ibn shu'aib an abi an jaddi wa jaa min hadithi abi theriya theriya an tí a máa ń pè ní sàríyù sàríyù theriya ni o theriya ẹni ọlọ́run bu owó tó pọ̀ fún abu theriya yìí ó kọ rẹ̀ ní sábúrọ̀ ibn ma'abat àwọn ìní àgbàdìsì wà ó ń sí ọlọ́run ni muru auladakum bis salati li sab'in àwọn adójú sẹ́bàwọn tọ́mọ yín bá ti ń pọ̀mọ ọdún méje ẹ máa pálàṣẹ kọ́ máa kírun lọ́mọkùnrin ni o lọ́mọbìnrin ni o kí ló pàtàkì bíbí dápọ̀ ọdún méje nítorí pé sínú tẹ̀mù yìí zì ní gọ́ọ̀lìbàní ọjọ́ orí ni tọ́mọ ti máa mọ̀ yàtọ̀ láàrin nǹkan méjì tó bá ti ń pọ̀mọ ọdún méje ṣùgbọ́n ṣùgbọ́n ọlọ́njọ́ jẹ́ mẹ́jọ ọmọ wọ́n rán o tọ́mọ ọ̀bọ̀ wá tí ìgbẹ̀ntáìmù ìntánàbí wí só ti dọ̀rọ̀ lọ́rùn wa kìí dọ̀rọ̀ ṣùgbọ́n mí pé ọwọ́ pọ̀ kọ́ mọ́ ti mọ̀ tún yàtọ̀ sọ sí lọ́mọ ọdún méje múrù àwòládàkùn bí sọ̀láti lè sábìrin ẹ máa pọ̀mí láṣẹ ẹ̀rùn lọ́mọ ọdún méje ọmọkùnrin lọ́jẹ́ ni o ọmọbìnrin lọ́jẹ́ ni o jẹ̀mọ́ àká tó pọmọ láṣẹ ẹ̀ntà ni ó tún ìkòròdú ní gbé ó ti dá gẹ́gẹ́ níbi tí ó níṣò ẹran rẹ̀ ní 5:30 àṣùbáàgé ètò alẹ́nìkan pè mí ní olùsàs o ni tó ń bá gbìra ní tó ń bá dúó kásùbá lè hùn tó ń sì lọ bí iṣẹ́ hùn òun ó dèbí iṣẹ́ láago mẹ́jọ só lè máa kásùbá bí fọ́ lóru ọlọ́run sámọ̀ pé báyìí òun ṣe gbà lọ́fà múrú àwọn ọ̀rọ̀ kọmọ̀

ìyẹn ò kọ́kọ́ clear wọn ò ní máa sùn papọ̀ mọ́ wáyé tí wọ́n bá wá jọmọ obìnrin nìkan náà ńkọ́ wọn ò ní máa sùn papọ̀ sí ibùsùn kankan náà láì ní wọṣọ pẹ̀láṣọ ọ̀búra kankan náà bákan náà bẹ̀rẹ̀ jọmọ ọkùnrin náà bẹ́ẹ̀ ìlọ́pọ̀ tó jẹ́ pé ní ìsìláàmù náà àgbàlagbà ẹ̀yà lọ sẹ́mínà ẹ̀yà lọ hajj àwọn bí mẹ́tàlá wá ń sùn yàrá àwọn bí mẹ́rin àkọ̀ọ̀sáyé ìdámasùn àwọn afẹ́ sùn papọ̀ bí kan gbogbo ẹ̀ ń bá ti jẹ́ àgbàlagbà tí wọ́n ti bàlágà wọn ò gbọ́dọ̀ sùn pẹ̀lú aṣọ ọ̀bọ ọmọ òní nàmbà wán òní bó ní ó sì dọ́lọ̀ mà àti ànábì sallallahu alaihi wasallam èyí ni ẹ̀kọ́ tí alọ́sọ̀ àsálà ń tó kọ́ wa nínú alukur'an lórí àlámàrí lukman tó lọ ń fún lọ́pọlọ pípọ̀ alukman ó ní ọpọlọ kìí sí nàbì èèyàn rẹ̀ ni kọ́dà ara áfríkà ni lukman al-hakim ara abónío ara áfríkà ni ọlọ́ni wa idh Lukman lukmanu libni wàhúwà yẹ ìdò ìyàbùnà yìí láti ṣèkìdì ńlá. Ìsí àkọ́kọ́ lọ́rú òbí fọ́mà ẹgbẹ́ ògbò ẹsẹ̀ lé lára wa yóò lé lára wa. Ó ní kí òbí kọ́ máa jọ mọ́mọ̀ wípé ẹ̀bùn ọlọ́run ni ọlọ́dọ̀ mi o, èmi kọ́ mọ́dọ̀ o, ọlọ́run ló fi ọ fún mi. Màmá rẹ̀ ó níyàwó mi, àjọ bí ọ ni. Bó ṣe máa pọ́n mi lé lọ́mọ̀ pọ́n mọ́ rẹ̀ náà lè. bó sì ṣèyà náà ní bá ń bọ̀ máa sọ̀rọ̀ bó ṣe ń pàmílé iná lọ́mọ̀ àbá rẹ̀ lé nǹkan àkọ́kọ́ ọlọ́run ọba ló gbogbo wa pátá bí ó sì bí wá bá bá ṣe ṣe ọmọ mi wọn èyí ló kádàrá èèyàn òun kálukú pẹ̀lú kádàrá rẹ̀ ni ti parí iṣẹ́ years tẹ́ẹ̀dẹ̀lé ayé ọlọ́run ti pàdùkù tẹ́ẹ̀bọ́ àṣẹ mẹ́ bákanáà àgbèsọ ma wá lọ́pọ̀lọ́ wípé gbogbo tẹ́yàn máa wá kí ọ̀dọ̀ ọlọ́run lọ́wà lẹ́yìn ti wá lọ bùnmí èèyàn wá wà láàfúnra rẹ̀ nù ọmọ ẹnìké ó ọlọ́run sábàbí ń bẹ ẹ sábàbí ń pa kú ẹlòmíì ó ń tàn lọ́jọ́ tí ó lọ òun sorí ibú ń bi ikú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó wá kú mímọ̀ mú ọ̀nà mọ́sálásí jàmáà ọmọ mélòó lọ́jọ́ ọmọ ọdún méje tàà tí ń paláṣẹ ẹ̀rùn ọmọ mélòó lọ́jọ́ ọmọ ọdún mẹ́wàá tírùn ti mọ́lá tírùn bá wá mọ́ mọ́lá tán àwọn ṣẹ́wò lọ́wá kú ọwá kú bọ́mọ́ ṣe wá ní ìwà àánú àánú ìta bá wọlé wa lónìí jàmáà bóò náà mo wá sí fẹ́ sàṣepọ̀ àmbíra wa ní o nínú ilé ẹyọ kan gbogbo kálukú lọ́dá sí bí ní wọ́n dá pléètì tí wọ́n fi ń jẹun ní tí è dórí àga o ń kálukú ti láyè ti jókòó sí lórí àga nínú ilé kankan náà ọmọ ìyá ọmọ bàbá ọmọ ọmọ wá jẹun mọ̀ mẹ́rin gbẹ́gbẹ́gbẹ́ sọ́wọ́ tó ọmọ tí wọ́n jọ ṣe ọmọ kẹ̀kẹ́ náà àjẹun pọ̀ mọ̀ ní wa ká tó wá pẹ́ta aburú ládẹ̀ lélẹ̀ tí ó máa fà nítorí pẹ̀lú sàṣálàm àwọn kan wá bá ń jọ kan bó sì wánú àdífì wà sí ibn haru ó ní kúnnà nákùrù ànáṣìbà à ń jẹun ní ààyò òṣèlú ní ilà alákùn tàkùnú na mutafarriqin sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ńlá ní bóò ní ìfẹ́ tòótọ́ yóò ṣe wà láàrin àwọn ọmọ bóò láṣẹ rí ọmọ tí èmọ̀ pé ẹ gbọ́dọ̀ faranira yí o ẹ gbọ́dọ̀ búra yí o ẹ gbọ́dọ̀ ṣèkà fúra yí o ọmọ àbúrò yóò máa jẹ gúgúrú ẹ̀gbọ́n ó sì ti bàjẹ́ làjì lórí wẹyẹ wẹyẹ wẹyẹ mọ̀mọ́ rẹ̀ ọmọ abínú pé ah ọlọ́run sá fún ọlọ́pọlọ ṣe ń tọ́ darí ṣe o ọkọ̀ fún lọ́nà tó anábì ní ká na ọmọ mọ́sálà ìgbà ẹlẹ́gẹ́ ká na ọmọ lórí pé kò kírun tó bá di ọmọ ọdún mẹ́wàá sáàlé na máa wá sáájú ọdún mẹ́wàá anábì ọ̀dá kò ń bì kankan ká na ọmọ àfìgbà tó mọ́ bá tó pé kí ni o ọdún mẹ́wàá kò sì ní àná nítorí kẹ́kẹ́ nítorí kí ni o ìjọsìn ọlọ́run sí tó mọ́ bá wá dọmọ ọdún méje tí ń gbà kúkú àbúrò rẹ̀ jẹ ọmọdọmọ ọdún méje sọmọ ọdún mẹ́jọ ń jí ẹja jẹ ní kíchìn na àbá na àwọn na ọ̀rọ̀ pẹ̀ka lórí nínà ọmọ yìí jẹmọ́ na ọma mọ̀ lọ́wọ́ in ti ń ni pé mélòó láàánà ọmọ apákan ní gbogbo ọmọ tá a bá a ti ti wọ́n ní kílẹ̀ rí wọ́n ní dẹ̀lúnà fi gọ́pì jìbìrí rọ̀sọ́rọ̀sọ́rọ̀sọ́lá fi bìdáyà ti lè wáyé nígbà wà ìgọ́ bẹ̀rẹ̀ gan in tí jùbìrí lù ń bá nàbí ìsọ bó ṣe fẹ́ kọ́kọ́ sẹ́gírẹ́tì tó ó gbìn e lálákọ̀ọ́kọ́ ó mì lẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta kò serú ẹ̀ fún lẹ́lẹ́ẹ̀kẹrin tó ti bó ṣe jẹ́ pé sẹ́lẹ̀ ní wọ́n fẹ́ gbé lọ gbélé lọ iṣẹ́ gbogbo ayé sì ni a jẹ́ pé gbogbo kọ́nikọ́ni lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìfi ìjìyà díẹ̀ kan kò gbọ́dọ̀ lè mẹ́ta ṣé kí n tún sọ

ìlọ́dá mẹ́tàlá ni o mẹ́wàá ni o àwọn àfáà sọ̀rọ̀ tọ̀pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ tó padà sọ̀rọ̀ rúrúfù rúrúfù kí ni rúrúfù báwùjọ wá sí rí kí ni rúrúfù báwùjọ wá rí àwọn àwùjọ kan àwọn àwùjọ kan bẹ iní ń bẹ́ńlẹ̀ lórí pé ọmọ kò fẹ́ máa gbọ́ràn bá ṣe ń tọ bá ṣe ń tí kò tí bá ṣe ń fà kọfà nǹkan àkọ́kọ́ alkọ́ọ̀lù alkọ́ọ̀lù ọ̀rọ̀ àkọ́kọ́ nù nǹkan tá àkọ́kọ́ máa fi tún ọmọ ṣe ọ̀rọ̀ ni a máa bọ́ ma sọ̀rọ̀ pípọ̀ mọ́ sí báyìí la ilaha àtẹ́rẹ́bí àbìlùkúdúwà iṣẹ́ tó ṣe lórí pé ọmọ ọ̀dá iṣẹ́ kékeré kọ́ ká máa fi ara wa gangan ká máa fi rí ọmọ bàbá kọ́ máa fara rẹ̀ rí ọmọ ìyá kọ́ máa fi ara rẹ̀ rí ọmọ kò sí ọ̀nà tó gbà dáa tó mo fẹ́ sí dáadáa kan èyàn ọmọ mẹ́lẹ́yìn mo fẹ́ parí ìjà láàrin ọ̀kan èyàn ọmọ mẹ́lẹ́yìn mo fẹ́ sàtẹ́kan mo mọ̀ mẹ́lẹ́yìn mo fẹ́ yẹn náà fílà dúólẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ kíra wa Kùránì dúó lẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ katia dúó lẹ́gbẹ̀ẹ́ mi nítorí pé àwọn àfá àpín méjì Ọlọ́run ló sì ṣe bẹ́ẹ̀ ọmọ ọkùnrin yàtà atharu bí wàlìdìhí wàlìbíntù tàtà atharu bí wàlìdátìyà ọmọkùnrin máa ń tètè gba àtúnṣe pẹ̀lú ṣe títí bá ń lára bàbá rẹ̀ bọ́mọ obìnrin náà ṣe tètè máa ń ẹ̀kọ́ pípọ̀ látara ti kíni o látara ìyá rẹ̀ anábì sallallahu alaihi wasallam wá ní tọ́mọ̀ ọ̀bà wá máa kírun ọmọ ọdún mẹ́wàá ẹ wá máa nà díẹ̀díẹ̀ àwàmbọ̀ tó bá wá jẹ́ tó ti dojú nínà kọma kọmọ ó tó wọmọ ọdún mẹ́wàá òun ni gbogbo ìgbà tí a bá ti ń na ọma tí nínà ọ̀wà nítumọ̀ sí mọ́ tá a bá fẹ́ paláṣẹ ẹ̀rùn náà ní máa nàmá torí pé a ti kọjá bọ́bọ̀ sàṣẹ́ kí ni o bó ṣe gbé àlàmẹ́rì kalẹ̀ bó ṣe gbé kalẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àwambọ̀. anábì sallallahu alaihi wasallam àwọn èèmọ̀ wá pọ̀ lára rẹ̀ àwọn èèmọ̀ alẹ́ sáànàmà bá ànàmà ànàmà ń bẹnú ẹ̀sìn ṣùgbọ́n onídọ̀ wá bítù ó ní àwọn klọ́sìsì ọláwọn òǹdè ojú kanáà bákan náà anábì wá rẹ̀ àwọn èèyàn kan kò sì fọwọ́ kàwọn rí wọ́n sì dáa bó ló sì jẹ́ jẹmáà ẹni tí a máa nà òun náà ní ti ẹ̀ lọ́wọ́ ẹni tí a ní ó náà wọ́n ní kóhùn òtún ẹni tí a náà sí ni ẹni tí a náà iní ń bí wàhálà nínà anábì sallallahu alaihi wasallam ìkòkúkò ọlọ́run òkú mẹ́rù rẹ̀ salawatu rabbi wa salam hada Anas Anasure jama'a ẹ̀kọ́ pọ̀ mi ọ̀rọ̀ anẹ́sù yìí rí gbogbo wa lápapọ̀ àwa mùsùlùmí a ti fi ń tọ́pọ̀ wa pẹ̀lú pé ààyè ibi tí ọlọ́run ọba gbé ẹ̀sìn wa sí àwa máa tẹ̀bẹ̀ lójúmọ́lẹ̀ ni kí n túmọ̀ ọ̀rọ̀ yẹn ààyè bo ààyè wa ọmọ ọdún tàà fẹ́ kọjọ wọn bẹ̀ ẹjọ́ ah, lọ gbọ́dọ̀ bá ìmáàmù ah, kí lẹ rí sí kọlọ gbọ́dọ̀ professor Bello ẹ̀ professor ni ẹ nínú physics wọ́n ní owó tí hmm, ẹn tó kọ́ fọ́ flat péré sí orí éka mẹ́wàá fi òkú dẹ̀rẹ́lẹ̀ sí kankan àwọn eléyìí wọ́n máa ń fi picnic kì í sí wọ́n ni ọkọ̀ tí ń bẹ lágbàlá wọn ó lé ní 50 kò sẹ́ni tí ó sọ pé mo mọ́ ọ̀dọ̀dọ̀ àbá ìmáàmù yóò ní àmúlọsọ́dọ̀ kí ni o ọ̀dọ̀ ibẹ̀ nǹkan káàtí ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹbáwọ̀ èèyàn kó míìkì inú ọ̀rà ní Ramadan wọ́n ní ọbẹ̀lọ Ramadan ẹ̀lẹ́kún mọ́ bàbá ní nǹkan wọ́n ní ọbẹ̀lọ gbẹ́fà báyìí mọ́mọ́ ọdún à ẹ̀mí gbẹ́fà wọ́n èyí mú tẹ́lẹ̀ yóò lè fatápa ẹwẹ́ dínsọ mọ́mọ́ tí a níyùn nínú ẹ̀sìn tí a ní ti máa ṣe báwọn bákan náà àwọn èèyàn ẹgbẹ́ kí wọ́n mọ̀ tí wọ́n ni ẹn ibi ọ̀rọ̀ rẹ̀ kùnrin sìn ọwà kí ó ní ọlọ́lé kí ó bàbá jú ọbẹ̀ ẹ̀tún wọ́n mọ̀ pẹ́ tí wọ́n sọ tí wọ́n dí ọ̀sẹ̀kẹsẹ̀kẹ̀ kí lọ́ọ̀kan kí wà ti sẹ́kẹsẹ̀kẹ̀ wọ́n mọ̀ bá dí ọmọlẹ̀ tí gbogbo ẹsẹ̀ rẹ̀ jẹ tí ẹ farifọ́ tí ẹ nà ni kí wọ́n wà ní wọ́n mọ̀ mọ̀ lọ́ọ̀bẹ̀ anábì sallallahu alaihi wasallama ó ti rí bẹ́ẹ̀ náà ti pẹ́ nígbà tó ń kálukú mú nǹkan tí ẹ ń fẹ́ wọ́n mú wá fánàbí ìyá nẹ́sù wá mú wá anásùwọ́lọ̀ ọmọdún wà jọ́nà lọ annabi ó nìrí annabi gba ọmọ yìí sórí anásù ìgbà mọ́ fẹ́ kọ́ máa ṣe bọ̀yì fún ọ gbogbo tó ọba ń fẹ́ ọfẹ́ mú bá ah. ní ọfẹ́ máa wò ní kọ́ máa bọ́ ọmọ níjọ́ náà lọ́n aṣọ tí ń bẹ lọ́rùn anas wọ́n máa ń rọ́ kan wọ́n pàkájà kan in tí a fi máa mà pé àwọn eléyìí wọ́n jẹun yóò lé wọn o ní pé irú rẹ̀ tí a bá rọ́ o náà wọ́n pàkájà ṣùgbọ́n jọ́ tí ń wá násù bọ̀ ọ̀tọ̀lẹ̀ntí ń bẹ lókè ọ̀tọ̀lẹ̀ntí ń bẹ ń sálẹ̀ tó mì pé wọn ò ní wọn ò sí kí ni o wọn ò ní ọmọ orúkẹ̀sí náà ni níjọ́ náà lọ́wọ́ iyún náà wà ní táwọn àfáà ní ìlànà bí ìrìnjọ́ náà wípé ìyá náà di kọmíṣánà wá di nǹkankan oṣìṣẹ́lọ́wà ní ọdá kò burú tó ń ti bẹ́ẹ̀ náà ń wà bẹ́lọ́n alìkìyàmọ̀ fún ìtò bẹ́lọ́n ayé fún anábì wa ń sọ pé wọ́n lọ́n ju nínú tó sì fún jẹ́kí dúkìá rẹ̀ ọ̀pọ̀ àwọn mímọ̀ ní tọ́fà tánṣán sí kíni o tó fi sọ bẹ́ẹ̀ nù anásù wọn gbélé anábì ọ wá ní òun fi torípéjọ tánàbí tọpakòdà anásù dọmọ ogún ọdún ó ní odidi ọdún mẹ́wàá gbáko bó ń fi ń ṣe bọ ìfàrùsọ̀ àṣálàm tó ń ti bẹ́ẹ̀ anábì ọ̀ sọ fún anábì wa sallallahu alaihi wasallam jẹmọ́ ń tàn sọ ní pé ká máa nàmà tí ó sẹ̀ gbogbo ọmọ pàbó sí lélé yun ṣùgbọ́n mọ́ tó bá fẹ́ le bá ṣe nànà o náà tún ni o ó tún ní ẹjẹ̀ wọn ibi tá ń bọ̀rẹ̀ anásù wà lóun fọdún mẹ́wàá ṣe bóyá nàbí fọwọ́ kàn báyìí nítorí wípé anábì ó yàtọ̀ gidigidi sí wa sọ́rọ̀ wá tọrọ bí wà sọ́rọ̀ mẹ́rin abúlábùnú Umar ní àwọn sàṣàràmù wà níjọ kan ẹnìkan wá bá ó lè rí ànábì tá a bá lọ́mọ ọ̀dọ̀ tó bá ṣẹ̀ ìgbà wo láàtò nà ó lè rí ànábì síbí wọn náà ní ẹrú olóòní oṣù lọ́mọdún olóòní ìgbà wo lè yóò tó nà ànábì ní tó bá ṣẹ̀ lẹ́ẹ̀mẹ ọ̀sẹ̀ lákọ̀ọ́kọ́ mọ́sẹ̀bẹ́ ẹ̀mọ́ oṣẹ̀ lẹ́ẹ̀kejì mọ́sẹ̀bẹ́ ẹ̀mọ́ tírí tó bá fi pé 70 ẹ̀yọ tó bá ti á di 71 ọ̀fẹ́ lọ́ràn gbọ́ lèyàn wà náà ṣé téèyàn ọmọ kàbọ̀bẹ̀ ọdún kan ní lóòjọ́ ni o tó bá ṣe dórí 69 lónìí tílẹ̀ fi èṣù tó bá dọ̀lẹ́ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa ká padà ànábì dá sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam àwọn àyà wa nínú ilé wọ́n ní àwọn òrí bí ànábì ti gbé nǹkan ṣe pé rí báyìí ànábì èsì làán kì í gbọ́ máa ṣe pé ànábì wá pàkíyèsí wá ń bẹ̀ pé ìgbà mí ń bẹ tí ọmọ bá fẹ́ yọwọ́ sí ẹ̀mọ̀ pé èyàn àgbàlagbà Ọlọ́run fún yín ní àgbékalẹ̀ tó ní agbára ìlọ́fà tẹ́ fi sọ wípé ẹ ń bá ní ara àjọ ohun ọ̀gbọ́n wọn ló ti bú bàbá rẹ̀ sí ọba wọn bàbá rẹ̀ lọ́sànú wa ọmọ alásùmọ́ wa ni tó bá di pọ́mọ̀ ọ̀bá ti ẹ̀wà fẹ́ gbọ́ràn àwọn àgbàlagbà ní imí ọ̀jọ́ ẹni yóò sú ọlọ́mọ́sọmọ ti abáhùn àwọn ọ̀rọ̀ tó dá àwọn àṣẹ sí òun láàfi kọ̀rẹ́kì ọmọ yìí ṣùgbọ́n sọ gbọ́ndà ń sọ yìí a ń pẹ̀lú mùsùlùmí ni o tó ní tí ó mọ̀ pé àmánà lọ́mọlọ́rùn wọn àṣọ pẹ̀lú ẹni tí orí ìgagà rún tí ẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ ayé tí ẹ lọ bí ṣe kíni o bí ṣe lẹ́kọ tí ẹ mọ̀ pé ìrun ìrun kíni ọmọ gan ni ó sì mọ̀ pé dádì mi ẹ̀mọ̀ kírun ọmọ tí a ní kí